tí ọ̀rẹ́ bá ń wá ẹ bọ̀ wàá lọ múra dé tóbìnrin bá ń wá ẹ bọ̀ wàá lọ múra ó ní sùn kò bá jóòrù kò bá jálẹ̀ abdullahi jubril àtàwọn màláìka tó kù wọ́n ń bọ̀ wá lóru Laylatul Qadr wá sínú ayé tánà zalo lè màláìka àwọn màláìka máa sọ̀kalẹ̀ níjọ níjọ níjọ tánà zalo continuous tense wà arúhù fíhà àti abdullahi jubril gangan o fẹ́ mísì Laylatul Qadri àmọ́ tí n bá máa fún ẹ ní irú ẹni tó ń jẹ́ Abdullahi Jubril táwọn kírísítánì pè ní Angel Gabriel wàá máa sunkún ní pé ó lùzì nǹkan táwọn èèyàn bá wá ẹbọ nínú ayé ó máa múra ó máa múra àmọ́ Abdullahi Jubril ń bọ̀ wá bá ẹ lóru Laylatul Qadri láti wá bless ẹ ò sùn president àwọn màláyíkà káwọn màláìka máa wà láyè kan ní wọ́n fi ní pé ká máa kírun déédéé ká máa ní fọ́tò nínú ilé ká máa ṣèbádà tó dáa tó bá ń hùwà abúgan ọ̀rọ̀ kíbo àtàtì ìdí tó wà lẹ́gbẹ̀ẹ́ tó dúró sẹ́gbẹ́ ọ̀tọ̀ ẹgbẹ́ òsì wọ́n á stọ́ọ̀pù iṣẹ́ tó bá ń ka àlùkùránì lé tó yí ní mọ́ màláìka máa máa sọ̀kalẹ̀ ni wọ́n máa wọnú ilé náà so president àwọn màláìka ìwọ tó bá mọ position àwọn màláìka torí èèyàn mímọ́ ni wọ́n ẹ̀dá mímọ́ ni àwọn màláìka wọn ò ní ṣe ọlọ́run gbogbo tó bá ti wá ń láǹdì sí ìkẹ́ ọlọ́run máa ń sọ̀kalẹ̀ síbẹ̀ ni abdullahi jubril wa ń bọ̀ lẹ́ẹ̀kan lọ́dún lóru lè látòlè kọ́dérì ó ń bọ̀ pẹ̀lú gbogbo màláìka tó kù gbogbo ayé máa fúlù fún màláìka ni tí wọ́n máa sọ̀kalẹ̀ níjọ níjọ níjọ before gan every day tẹ́lẹ̀ anam muhammad sallallahu ta'ala alayhi wa sallam ó sọ fún wa pé gbogbo sọ́mọ̀ kò sí ààyè tó gba àtẹ́lẹ̀ ọwọ́ kan báyìí gbogbo àwọn màláìka wọn wà ń bẹ̀ ni and every day lọ́lọ́ máa ń produce ló máa ń send seventy seventy thousand malaika sínú ayé bó bá dẹ̀ ṣe wáyé wọn wá worship wọn tún lọ nìyẹn wọn ò ní padà mú another seventy thousand míì ló fi sọ fún wa pé wà má yẹ lámùjúnú dàrọ bíkà ilé awúwà kò sẹ́ni tó lè ka sójà èmi ọlọ́run ẹ lè kà wọ́n tán wọ́n pọ̀ gan-an so kama wa sọ̀rọ̀ abdullahi jubril tí mẹ́wàá máa ṣàlàyé irú èèyàn tí abdullahi jubril jẹ́ táwọn kristiani ń pè ní angel gabriel inú ẹ̀ ò ní dùn ó máa máa sunkún ni pé ah olùzì òru alálùbáríkà olùzì òru olóore ẹ má ká lùsì lẹ́yìn látòlù kọ́tẹ̀rù ibi tí mo ń sọ̀rọ̀ lọ́nìyẹn Abdullahi Jibrilu ó stop láti máa wá sílé ayé nígbà tí díútì ẹ ti tán látọ̀dọ̀ anabi Muhammad four thousand and eh, one thousand four hundred and forty four or forty five years ago ló ti wá láàsì àmú máa ń wá ní every tọ́lọ́lọ́n fẹ́ràn wa ó máa ń wá ní every òru lẹ́yìn látọ̀lù kọ́tẹ̀rù nínú àwọn ẹ̀wọ̀ Ramadan táìmù yẹn ni wọ́n wá lọ sùn tóbìnrin bá ń wá ẹbọ ó múra ni ó mọ̀ múra ó mọ̀ tẹ́bẹ̀dì báwọn ọ̀rẹ́ kan wá ẹbọ ẹ máa ní ẹ clean ilé ẹṣẹ everything Abdullahi Jibril ló ń wá ó ń wá ẹbọ láti wá bless ẹ gbogbo àwọn mọ̀lẹ́ka wá fẹ́ wá bless ẹ ọlọ́run fẹ́ wá bless ẹ ìwọ lọ sùn lóru lè láàtò lè kọ́dẹ̀ rẹ̀ ó wá lọ ní ìdààmú ọlọ́run nìkan yẹ ká gbára lé o má sàlámù ẹ̀ lẹ́nu nìkan yìí.